ìwọ Mirizagula muhammadu ọmọ hindu ọwa dìde ọsọrọ ẹ di mirizagulam ọsọrọ ẹ di ìmáàmù màdì ọwá jákulẹ̀ èyí ṣe bí ànábì èyí ṣe àrọmọdọ́mọ fátímà orúkọ rẹ ò ṣe wẹ́kọ̀ ọkọ̀ ànábì orúkọ bàbá rẹ ò ṣe wẹ́kọ̀ orúkọ bàbá ànábì ó sì wálé ayé ayé òròjú ayé òrímú ayé ònísinmi. ayé ò nísinmi ẹ̀yin amadi àtẹwà nàìjíríà ṣé nàìjíríà ń dá sí ni àbí ń burú sí i kí nípa ahmadu yín tí nàìjíríà ò lè tò tí àti gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé àbẹ́ẹ̀bọ̀ tó yẹmúláwù ni ah, kì í ṣe nàìjíríà nìkan gan ni ó tò tó bá dé ànábì ò ní yẹmúláwù nàìjíríà kò ní yẹmúláwù ghana kò ní yẹmúláwù mauritania kò ní yẹmúláwù saudiya kò ní yẹmúláwù india ó ní yẹmúláwù lè àrídọ̀ gbogbo lè ayé ló máa kún digbí fún déédéé gẹ́gẹ́ bí wọ́n ṣe kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àbòsí orílẹ̀-èdè India gan orílẹ̀-èdè India gan gangan tí wọ́n ti bí Mirza Ghulam Ahmadu àbòsí ti ń bẹ́ ń bẹ́ ogun ti Nàìjíríà lọ. tí ẹ bá ń wá ògbólógbò ìlú tó jẹ́ capitalism orílẹ̀-èdè India ni ètò ìjọba capitalism ó ní ètò kan tí ó fi ọrọ̀ ìlú sọ́wọ́ minority tí majority ó mọ sọ́fà irú ètà ń lò nàìjíríà ọ̀kanú àbòsí tí ìmáàmù màdí tá à ń retí ṣọ́parẹ́ nù ìjọba capitalism ní ìjọba tó ga sí wípé ọwọ́ àwọn gómìnà ọwọ́ àwọn senators ọwọ́ àwọn rẹ́ẹ̀pù ọwọ́ àwọn pírẹsidẹ́ǹtì ìlú àwọn ni wọ́n máa gbádùn gbogbo ìlú àwọn máa dààmú ni wọ́n máa rásà wọ́n máa rágó ni gbogbo gbogbo ìjọba ayé majority nù wọn bíi ninety eight percent nù ìjọba ayé ìjọba capitalism ni you go to America you go to Europe they are practicing capitalism capitalism is one of the àbòsí is one of the jaoro tí ìmáàmù màdí ó kàṣù tọ́badé ìmáàmù màdí wọn á dé ìmáàmù màdí ìjọ màdíyàwó á dé ẹ wá fẹ́ pè ní ìmáàmù màdí ti Islam no no no ẹ̀yin lè fa ọ̀rọ̀ o tẹ́ ẹ bá pè ní ìmáàmù màdí ìjọ àmàdíyà kò sí problem àmọ́ kẹ́ ẹ pè ní Imam Mahdi ti Islam tánàbí Muhammadu sọ nípa rẹ̀ ẹ ti tẹ irú ọ̀ka irú ọ̀ka ẹ ti tẹ̀ mọ́lẹ̀ ànígbà ẹ lè pe agálọ̀bọ̀ fún wa kò pọ́síbù Imam Mahdi ti Islam àrọmọdọ́mọ Fátímọ̀ ni ó jẹ́ Imam Mahdi ti Islam ẹbí ànábì ló máa jẹ́ orúkọ rẹ̀ ó sì máa jẹ́ Muhammad orúkọ bàbá rẹ̀ náà máa jẹ́ Abdullahi tó bá sì dé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé onídéédé ó wà. mo tún rántí àdìsí kan ní ìsìn tó jẹ́ àdìsí àbúdáwùdù yìí kan náà tó tún sọ nípa Imam Mahdi wípé lásìkò Imam Mahdi ọ̀rọ̀ ó pọ̀ débi pé kò ní sí alágbèémọ́láyé nígbà náà ọ̀rọ̀ ó pọ̀ yẹ̀fí dùlìmọ́ọ̀lì àtàláyẹ kìbáláwú ahadun ọrọ̀ dúkìá yé yóò pọ̀ débi pé kò ní sí ẹnìkan tí ó gba sàrà kò ní sẹ́nìkan tí ó jẹ́ atẹ́wọ́gbọrẹ mọ́ ní àsìkò ìmọ̀ọ́mù màdì ìjọ amadíyà gan tọwọ́ ìjọ amadíyà gan wọ́n ń ṣagbe wọ́n ń tẹ́wọ́ gba ọrẹ lọ́wọ́ ọmọ ọjọ́ kí wọ́n lè rí owó ṣe prógrámù ìjọ amadíyà fún ara rẹ̀ àwọn gan bùkátà sí kí wọ́n gba owó lọ́wọ́ ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ máa ń dájọ́ ni sínú ìjọ amadíyà ẹ sọ kọ́ńtì náà lónìí tí ò ti sí ara gbé ẹ sọ fún mi ẹ sì ní ìmọ̀ màdí ti wá ńgbà wo ló dé sójú oorun ló bá wa ni sójú oorun ló bá wa ní ẹni tí ó lò bí ọdún méje àbọ̀dún mẹ́sàn-án ká yóò fi rojú ráyè ẹni tó dásí pé tó bá délé ayé bí ọdún méje sọdún mẹ́sàn-án nànẹ́bì ni yóò lò ẹ̀wá ló ti dé ó dé sẹ́ẹ̀dẹ̀ yín ni o ó dé sínú ilé yín ni o ìyẹn kì í ṣe màdí tiwa o Mirza Gulam Ahmadu kì í ṣe màádì tiwa kì í ṣe màádì ti ìsìláàmù ẹ má dá wàhálà lẹ̀ ẹ fi ìmáàmù màádì yín ẹ fi mọ sínú ìjọ yín ok màádì tànẹ́bì sọ pé ń bọ̀ kéde kò tí ì dé wọn ò tí ì bí amọ̀dúpẹ́ ọlọ́run tánàbì gẹ́sẹ́ pé ìbálògá sí pé ànẹ́bì kan sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ máa retí ìmáàmù màdí lọ́ba fi fú sọ̀pù sí wàláì wàhálà dénú wàhálà dé nìyẹn ìwọ tó ń pè mí yìí no number, ló gbé wá ń gbé tún mi pè ń gbé ẹrù obodò ló kọ tèmi. ọba hide ọkọ ọba rẹ ọba hide rẹ yẹn ti mi ó ti ọ tún ọlọ́run tí ànẹ́bíwa Muhammad tó ṣe kí ni tó jẹ́ṣẹ́ pé tí ọba lọ jẹ́ṣẹ́ pé ni tọ́ka sọ wípé màdí irú Mirza Gulam Ahmadu yìí tó fẹ́ máa fi fóònù disturb mi ni kí n lè dákẹ́ tí mò ń sọ n lè dákẹ́ oṣù mẹ oṣù kan ń lò parí pẹ̀lú ògo Ọlọ́run pàdé ọkàn ń pè ní ń kọ́ òun ní ń pè ní ń kọ́ o ọ̀nà nọ́mbà ni o unknown number ẹ̀rí number is known thirty number is known táníyẹn bá dáa kí hide number sí táníyẹn bá dáa kí ló ń disturb mi sí tó ti bó ti gá sí pé n tí ìfàyè béèrè lẹ̀ mo fẹ́ píìkì kọ́ọ̀lù ẹ̀ pè wọlé dáadáa kágbọ́n ba bá fẹ́ sọ báyàwó ni ọmọ Mirza Gulam Ahmadu kádọ́ ọmọ. ẹ̀yin jama ẹ kú oríire a kú oríire wa Muhammad ọmọ Abdullahi wọ́n jẹ́ sẹ́dọ̀pin kò sẹ́kù síbi kankan ara mi pàdé ibi gẹ́sẹ́dọ̀pin lélẹ́yìí jẹ́ fún wa tọ́ba kan sọ pé ìmáàmù màdì ń bọ̀ full stop tí ò wí nǹkan míì mọ́ irú àwọn òpùrọ́ òpùrọ́ ọ̀bẹ̀sìnjẹ́ yìí àwọn asòkùnsẹ́sìn wọ̀nyí bí wọn ò bá ṣe máa lo àǹfààní pàǹdẹ́bí ò jẹ́sẹ́ pé lórí wa nìyẹn. àmọ́ lọ mú yín ànẹ́bì gẹ́sẹ́ pé ó ní ìmáàmù màdì ń bọ̀ ó sì sọ̀rọ̀ ẹni tó jẹ́ ọlọ́mọ ó ní àrọmọdọ́mọ òun ni ó jẹ́ Mirza Ghulam Ahmadu àrọmọdọ́mọ hindu níwọ́ ó ní yóò jẹ́ àrọmọdọ́mọ Fatima àmọ́ tiẹ̀ àsámọ̀ pé kèsè Fatima yàláyà rẹ̀ àmọ́ àsámọ̀ pé kèsè Fatima bàbá rẹ̀ àmọ́ àsámọ̀ pé kèsè ànẹ́bì kèsè wa sallallahu alayhi wa sallam ọmọ hindu ni ọ hindu hindu ni ọ indian ìlú àwọn alálìjẹ̀nù ìlú tí kúrú ti lọ mú àlìjẹ̀nù wá lẹ́ ń pè ní india sẹ́rí ọ̀yì ẹ̀wọ́n fi ṣe mú mi ṣeré abẹ́rẹ́ nìkan <laughs> má wọ̀ máa fi ọkàn tútù bá mi lọ sórí mo lè máa sọ̀rọ̀ yẹn ní sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú ohùn líle ní tí mo bá sọ ni kò dì mú o ní kò ronú sí sáàmà máa máa pè mí ṣeré báwọn ẹ máa pè mí ṣeré báwọn ọlọ́run ti mẹ̀sán tí ó fún ọ. Mirza Gulam Ahamadu kì í sàrọ̀ ọmọdọ́mọ ànẹ́dìwà Muhammad ìmáàmù màdí tá à ń retí àrọmọdọ́mọ ànẹ́dì Muhammadu ló máa jẹ́ one two Mirza Gulam Ahmadu orúkọ ẹ̀ ní Mirza Gulam Ahmadu bí ṣe máa jẹnu wọn èyí yóò kankan lẹ̀ ń bẹ̀ Mirza Gulam Ahmad Mirza Gulam Ahmad Mirza nílùú tiwọn bíi. bíi kan sọ pé eh, alàgbà tàbí eh, akọ̀wé lọ́dọ̀ tiwa ní àyìn so táìtù yẹn máa ń fún ọ̀pọ̀lọpọ̀ wọn but ó pẹ̀ gẹ́gẹ́ ní Mirza eh, Gulam Ahmad kò jẹ́ Ahmad o Gulam Ahmad his company name so orúkọ bàbá rẹ̀ ni Muritala Muritadọ́. ìmáàmù eh, màdí tá à ń retí orúkọ sí ó máa jẹ́ kí ni Muhammad orúkọ bàbá rẹ̀ ó máa jẹ́ kí ni Abdullahi bákan náà nínú tá a fi mọ̀ pé ìmáàmù màdí ti dé òun ni pé àtúnṣe ó dé bá gbogbo ayé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àtúnṣe máa dé bá àbòsí títí ń lọ worldwide yóò yí padà yóò di déédéé ẹlẹ́tọ̀ ọmọ rẹ̀ tọ́ ẹ gbà kò ní sí ìrẹ́jẹ kò ní sí ìfipábánilòpọ̀ kò ní sí ogun ìjínigbé kò ní sí ìpànìyàn gbogbo rọ́dọ̀rọ̀dán tí ń lọ nàìjíríà yẹn á sọ gbogbo rọ́dọ̀rọ̀dán tí ń lọ lágbàlá ayé yẹn ó máa sọ justice yóò wá dìde déédéé wá dìde ìròyìn kẹrin kọjá mirza gulam ahmadu kulẹ̀ ó ní pé lásìkò ìmáàmù Mahdi kò ní sí alágbe ọ̀rọ̀ ó pọ̀ ọ̀rọ̀ ó pọ̀ débi pé ẹnì kò ní tẹ́wọ́ gba zaka mọ́ ẹnì kò ní tẹ́wọ́ gba mọ́ hey mirza gulam ahmadu rántí ń sọ o sínú ìwé rẹ wípé ogun àìrí jẹ ogun àìrí mu ogun òṣì ogun ìpọ́njú lóko bọ̀ àbó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ náà ó sọ bẹ́ẹ̀ náà kà lọ́la ó sọ oníyà ló di ọ́ olóṣì ló ta ọ́ ogun ìpọ́njú ló jẹ́ kó o di ẹrú ìjọba Britain tí wọ́n fi kó bọ́ ọ tí wọ́n fi ṣe ọ̀rọ̀ ẹ ní ọmọ náà ni wọ́n máa rán náà àbí ọmọ ìgbà tó lọ́mọ gbowó ní post office òṣìṣẹ́ bẹ̀ ni ìbọn ọkọ sínú ìwé tẹ́síkírọ̀ tọ́ka lọ́mọ gbowó ní ní post office iṣẹ́ wo ló ṣe ṣé kápẹ́ńtà ni ọjà àbí bíríkìlíà ó sì ń lọ gbowó ní post office ṣé màdàkàrí wá ń fún ọ lówó bẹ́ẹ̀ ìbẹ́ wọ àwọn britain tẹ́ ń sẹ́ndì sí ọ ni pé kó o fi tako Islam o sì tako náà but àṣírí ẹ tú òṣìṣẹ́ tọ́ọ́kù nìyà ìwọ náà mọ̀ pé à ń bàbá rẹ náà olòṣì ní gbogbo yín.

ẹ wá gbọ́ owó yìí ẹ wá gbọ́ owó yìí kò ní rí ẹnìkankan tí ó gbà lásìkò ìmọ̀mù máa dí ìwọ wá wálé ayé ayé ò rojú ayé ò rímú ayé ò nísinmi ayé ò gbádùn gbogbo wàhálà gbogbo ìfòòró gbogbo ìdààmú ló ṣẹlẹ̀ lásìkò tiẹ̀ bọ́ọ̀ ló sì fẹ́ jẹ́ ìmọ̀mù máa dí never and never pẹ̀lú ògo aláwò màá tẹ̀síwájú ní ọ̀la pẹ̀lú àdìsí tí mo wí yẹn màá tẹ̀wájú ní ọ̀la tẹ́sí rí wípé ah mirza gulam ahmadu o òṣòfò sara alẹ́ rẹ̀ lòfò ní o ọlọ́run ọba kò ní ṣe èmi àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ẹni òfò láyé àti ní alikiyama subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. aago mẹ́rin aago mẹ́rin ni lọ́la o ọjọ́ júmọ́ báyìí òun ni a máa ṣe ní ẹ̀yìn júmọ́ aago mẹ́rin ni lọ́la o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza zagulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ tí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ni gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn shia kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà. Si súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o.